ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Al-Hikima mo rò pé ń gbádùn gbogbo àlàyé tó àwọn khalifa wa ń ṣe fún wa bàbá wa khalifa muhammad awwal muhammad kamil gaaru ọlọmọdé ọba jẹ fún wọn ọlọ́dẹ muhammad lọ́dọ̀ ọlọ́run àwọn tó sọ nígbọ̀wọ́ èyí tí ẹ̀ ń gbádùn yìí náà ní iléeṣẹ́ garutech nigeria limited garu technologies nigeria limited mm. tí wọ́n mójútó automobile and garage equipment náà ni àwọn ń tà níléeṣẹ́ wọn wọ́n dẹ̀ ń kọ́ àwọn èèyàn bí wọ́n máa ń lò ó spray boot lẹ́fẹ́ mọ̀ ń pẹ̀ ní o alignment ni and wheel balancing equipment wíwá ń tà dákọ̀ yìí pátápátá nílé iṣẹ́ wọn ní tí wọ́n ń tà nìyẹn wọ́n ń kó wọlé lọ́pọ̀lọpọ̀ yanturu tí wọ́n bá dẹ̀ fẹ́ kọ́ bí wọ́n ti ń lò àwọn ilé iṣẹ́ garutech wọn á kọlu ẹ̀ bí o ti yẹ kẹ́ ẹ máa lò ó fẹ́yìn oníṣẹ́ ọwọ́ tẹ́ bá wá fẹ́ pè wọ́n láti mọ̀ nípa tí à ń sọ yìí ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánu sọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen oh six oh six zero eight zero twenty three nineteen oh six oh six àbí kí ẹ kàn sí wọn lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé tí a ń pè ní wẹ́bsáìtì wọn www.garutech.net www.garutech.net lágbára lọ́nṣà aláwọ̀tẹ́ bá ti lọ bẹ̀ gbogbo nǹkan tí wọ́n tún ṣe pátápátá lè ṣe wọn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa rí níbẹ̀ fún ọ̀tọ́ bá ti fẹ́ kọ́ nípa ẹ̀ kó bá ti pè wọ́n wọn á dá ẹ lóhùn ọlọ́mọ balẹ̀ iṣẹ́ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ bàbá hmm, ní ìsọ̀kalẹ̀ ibi tí àwa ń bọ̀ èwo wà ní Islam ní àwa ṣe nínú gbogbo ẹ̀ ẹ̀ tó fẹ́ sọ kankan. ó yìí tún kú méjì àbí mẹ́ta ẹni pé ah. mẹ́ta la ṣe sọ hmm. a sọ̀rọ̀ nípa spacing a sọ̀rọ̀ nípa use of condom àti withdrawal hmm. a sọ̀rọ̀ nípa abortion ó kù mẹ́ta nínú àwọn mẹ́tọ̀dù ọ̀hún hmm. àtọ́páyé nígbà wá láti go deep ṣùgbọ́n tí ìbéèrè bá ń wáyé àlàyé mọ̀ wáyé nínú mẹ́tọ̀dù tí wọ́n tún ń lò láyé ìsìn náà ni tó ń pè ní sterilization sterilization yìí ni bíi kádọ́gbọ́n ya ara ẹni lágàn either temporarily àbí permanently yẹn ni pé wọ́n máa carry out surgery kan bíi operation lára ọkùnrin tí kò fi ní láǹfààní àti lè bí n bá súnmọ́ ọkùnrin yóò lè mọ lè súnmọ́ obìnrin àmọ́ kò ní lè produce ti tí ó dọmọ tí ó dọmọ bí ìgbà tí a yàyàn lágàn ni àmọ́ ilé nínú Islam èèwọ̀ nítorí Ọlọ́run nìkan ló lè yàyàn lágàn. Hmm ọlọ́run ní lillahi muluku samawati wal ard yaabuli man yasha'u inasa wa yaabuli man yasha'u zukuran aw yuzawiju zukuran wa inasa wa yajal man yasha'u akiman iṣẹ́ agbára ọlọ́run nìyẹn hmm. òun lọ́lọ́run ọba tóun ní ọlá sánmà àti títẹ̀ àwọn ọmọ afẹ́ni tó bá wọn lóbìnrin ìgbà mìíràn obìnrin lọ́kùnrin òun amọ̀dá méjèèjì pọ̀ fẹ́ lomi ó bá sì wọn ayẹ lomi lágàn hmm. agbára káwá sọ̀yàn dàgàn ọlọ́run ló nínú Islam ìyẹn ò ní wọlé ká sọ pé èèyàn wá ń torí pé òun fẹ́ ṣe family planning ló wà ló sterilization òun náà dà gẹ́gẹ́ bí abortion ni lè tó ṣe pé àsìkò tó bá wà very very necessary ni wọ́n máa ń lò pápá kí wọ́n wá sọ pé permanent one haram ni kí wọ́n sọ pé permanent lòun fẹ́ ṣe kó má lè bímọ mọ́ haram ni ṣùgbọ́n temporary lè láti fi safe position kan bíi títí abortion yẹn náà ìyẹn wọ́n gbà wọlé now lẹ́yìn náà tún ni contraceptive pills àwọn oògùn tá a máa ń lò ní àwọn oògùn tá a máa ń lò yìí ó máa da chemistry ara wa rúngbà míì débi pé díẹ̀díẹ̀ a máa ba nǹkan jẹ́ nínú at the end of the day ẹlòmíà padà wá ṣàtẹ́bẹ̀ a di àgàn tí ò ní lè bímọ mọ́ àbí kẹlòmíà padà kú ọlọ́run sì wọ́n ní wa pé wàá fi kù fi ṣẹ̀bi lílà wàlà àtúlẹ̀ kù bí àìdí kù mi là táhàlùkà á ní ẹ náwó sójú ọ̀nà tọ́lọ́run àmọ́ ẹ má fọwọ́ ara yín kó parun bára ara yín hmm. gbogbo ẹni tí wọ́n á lorú àwọn pills yìí tí ń lo sẹ́mi tí ń ba nǹkan jẹ́ lára rẹ̀ tó bá fapò adẹni tí ò lè bímọ mọ́ àbó padà di àgàn àbó ba nǹkan jẹ́ nínú ara rẹ̀ irú ẹni ló kópa lọ àrùn ba rẹ̀ Islam ò fara mọ́ so ìyẹn náà kò wọlé ẹlẹ́ẹ̀kẹfà náà ni èyí tó ń pè ní celibacy yẹn ni pé kéèyàn ó tiẹ̀ kúkú sọ pé òun ò ní fẹ́ yàwó hmm. bóyá nítorí ojúṣe ẹ̀sìn kan so Islam sọ fún wa nínú philosophy Islam ni pé la rahbaniya fil Islam kò sí ní tó ń jẹ́ celibacy nínú Islam ká pé èèyàn wá ní bímọ pé àtòrí pé Eh, torí pé òun jẹ́ kínní pàápàá ìyẹn gan shitting ni fún nature gbígbà tí èèyàn yan nature jẹ nítorí ọlọ́run dá wa lọ́kùnrin ó dá obìnrin ó sì dá wa nídàá pé dandan ni àwọn lásìkò kan àmọ́ bùkátà ara wa kéèyàn wá ní rárá kò ní sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀hún irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣàkóbá fún shitting ni anabi sì sọ fún wa pé tasawaju liwaduda waliwaluda hmm. fa inni mukathiru bikumuli umama yamul kiyama ẹ fẹ́ obìnrin tí ó fẹ́ràn yín àtẹ̀yí tó lè ṣàbíamọ́ hmm. kí n bá lè fi pípọ̀ yín ṣe fáàrí níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ́ bẹ́ẹ̀ bá kọ̀ tó wá lòun nífẹ̀yàwó òní ó ti tako ẹ̀sìn Islam èyí náà kò wọlé ní káwá lákòótán rẹ̀ lákòótán ó ní pé káàtẹ̀ wọn a ṣe birth control nínú Islam yìí kì í ṣe general rule kì í ṣe òfin gbogbogbò bí kò ṣe individual lè boníkàlùkù bá ṣe pé mo ṣe fẹ́ tò ayé mi rèé ó dà gẹ́gẹ́ bí polygamy náà ni is a matter of choice mo fẹ́ fẹ́ méjì mo fẹ́ fẹ́ mẹ́ta àwọn ẹyọ kan ètùtù mi tí ò sì ní kọjá àlà hmm. bẹ́ẹ̀ ni kéèsì birth control ṣe rí nínú Islam contraceptive pill tá à ń wí èyí tí ò bá ti ní suppress ọmọ tó ti gba ẹ̀mí at any stage ìyíhun o lè wọlé ṣùgbọ́n tó bá lè suppress ẹ̀ rárá kò wọlé so then deliberate abortion kéèyàn mọ̀ọ́mọ̀ kó máa yọ oyún tí kì bá ṣe pé ó necessary láti fi gba ẹ̀mí ìyálà èèwọ̀ ni kò wọlé hmm. so bẹ́ẹ̀ náà dẹ̀ ni eh, contraceptive pill yìí á wàá ìjọba kàn jẹ́ kó wà under control débi pé àwọn tó bá necessary fún nìkan láti fi correct nǹkan fún wọn nìkan máa ní àǹfààní sí i hmm. so láì ṣe bẹ́ẹ̀ àti gbogbo táwa wì náà gbogbo àwọn mẹ́tọ̀ táwa wì a gbọ́dọ̀ tún abuse ẹ̀ torí àwọn ẹlòmíì wọ́n ń lo gbogbo àwọn kinní ìgbà tán tí ì níyàwó tí wọn ti wà legally married láti bàbá tí ń ṣe báyìí oyún ò ní wáyé rárá gbogbo tá a wí yìí tí Islam fọwọ́ sí yìí lórí ìyàwó ẹni tá a bá fẹ́ legally láti mọ́ lò. Hmm. alam kọ́lá kọ́mọ́ sàṣánú gbogbo wa ọlọ́run bá ràn yín lọ́wọ́ níbi tẹ́ ẹ hmm. parí ẹ̀ sí òun gangan ibẹ̀ lọ́rọ̀ àwọn afáàjì oyè wa nísìnyí wípé gbogbo ń tà ń sọ kalẹ̀ yìí ìyàwó àtọkọ tí wọ́n fẹ́ra wọn ní sùlọ́kà ni wọ́n ni wọ́n lẹ́tọ̀ọ́ o láti ṣẹlẹ̀ yà á ṣe ìzálù ni á ṣe kínní ni gbogbo èyí tó bá jẹ́tọ̀ ń bẹ̀ láàrin ìyàwó àtọkọ náà ni kọ́lọ́ dákun mọ́ balẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ wa tá a bá dẹ̀ bí náà ọlọ́run dákun mọ́sàjẹ́ pa àwọ̀ ká láti tọ́ wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run tọrọ ma ti àwọn kan kọ̀ tún ọ̀tọ̀ gáràjì òbí ma kankan area òbí ma kankan kò sí area kan tó bí ma tẹ́ bá ń gbé area boy area boy ọmọ tẹ́nìkan bíi tí ọ̀tọ̀ lọ́yìn area máa tọ́ ló máa di area boy ọmọbìnrin tẹnìkan bíi tí ọ̀tọ́ dáadáa ní area máa tọ́ ló máa di area girl hmm. so wọ́n ní kí awòye sáàrin yìí tá a bá fi space sáwọn ọmọ wa àwa náà àwọn ọmọ náà wọn alálàáfíà àwa náà alálàáfíà á sì rà á sì kí fi tọ́ wọn ọlọ́mọ sàrin nìkọ̀ọ̀kan wa náà lọ́wọ́ hmm. àwọn afáwa Muhammad Kabir ti gàrú tí a ti ń gbàrú látàárọ̀ yìí nọ́mbà àwọn ni fún yìí tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ abẹ́ fẹ́ pè wọn abẹ́ níbèrè tẹ́ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ zero eight zero twenty three zero two thirty eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight tẹ́ bá wá fẹ́ pè wọ́n ẹ dákun ẹ já kúrò lórí ètò tá a bá ti kúrò lórí ètò ní kẹ́ ẹ tó máa pè wọ́n torí bí a bá ń pè wọ́n nísìnyí wọ́n ní lè ní lóhùn àti gbé kọ́ọ̀lù yín ṣùgbọ́n tá ti pé tọ ètò ti parí gbẹ̀yìn kí ẹ pè wọ́n zero eight zero two two three zero two three eight zero eight iléeṣẹ́ tó wá sọ nígbọ̀wọ́ abala yìí àwọn náà lè ṣe garotech ẹ pè garotech sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero twenty three nineteen zero six zero six kọlọ́n dákun máa ba iléeṣẹ́ garutech ọlọ́mọdé ọba jẹ ọlọ́dún muhammadu ọdọ ọlọ́run la ilaha illallah amọ̀nà sókè lọ́hùn nísìnyí pẹ̀lú gbọ́dọ̀ insha Allah lẹ́ni mo tún ní àlejò kan tí ẹ̀ tún gbádùn ní òní bákan náà torí pé ramadan ní wò wá lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan yìí tàwa náà ń wò yìí kí la fẹ́ fi pàdé ramadan àlejò mi yìí wọ́n wá fún wa ní ní tá fi pàdé ramadan kọ́lọ́n dákun mọ́sàsì dáadáa fún wa ọlọ́dún nàbí lọ́dọ̀ ọlọ́ amọ̀nà sókè lọ́hùn nísìnyí àwọn bàbá ó dìde àlejò mi kejì awọlé ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.